أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على من بعثه الله رحمة للعالمين صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين والسلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba ọba tí ó sọ wa di ìrọ̀lẹ́ yìí ìtẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ tá ń ṣe nu tíra umdatul ahkam ti àfa abdulghani almaqdisi ọlọ́run ọba kí ó yọ́nú sí a lórí báàbù sọláàtì kùsùf tí a máa ń kí nígbàtí ìmọ́lẹ̀ oòrùn tó bá parẹ́ àbí tó dúdú àbí ìmọ́lẹ̀ òṣùpá èyí tí ẹ̀yin lè gbọ́n pè ní eclipse dà um, nínú báàbí àdífì mẹ́rin ló wá nú ẹ̀ àdífì alákọ̀ọ́kọ́ ti Aisha ẹlẹ́ẹ̀kejì ti Abu Mas'ud ẹlẹ́ẹ̀kẹta ti Aisha ẹlẹ́ẹ̀kẹrin ti Abu Musa al-Ashari so ní báàbí n ta ma kọ́kọ́ ṣe ni pé torí pé gbogbo wọn pátá nǹkan kan náà ló ń bẹ nínú wọn àwọn àfikún díẹ̀díẹ̀ tí ò sí nínú eléyìí ló wà nínú eléyìí àwọn afáàmì gan wọn ní àdíìsì kan náà ni torí pé ìṣẹ̀lẹ̀ kan náà ni àwọn míì wọ́n wò pé ìṣẹ̀lẹ̀ yìí ẹ̀ẹ̀kan náà ló ṣẹlẹ̀ ní àsìkò ànábì sallallahu alayhi wa sallam bet àwọn tí wọ́n ròyìn ìṣẹ̀lẹ̀ náà omi ó ròyìn bí wọ́n ti kírun omi ó ròyìn wáàsí tí ànábì sallallahu alayhi wa sallam ṣe lẹ́yìn ìgbà tó kírun náà tán àwọn míì wọ́n ní àfikún níbi wáàsí tí ànábì sallam ṣe àwọn míì wọ́n ṣe ní sọmrì so n ta máa ṣe ni pé a ó tú àdísì mẹ́rẹ̀ẹ̀rin papọ̀ so lẹ́yìn ìgbà tá a bá tú wọn tán ìgbà yẹn náà la ṣẹ̀ṣẹ̀ wá ṣe àwọn àlàyé fíkìwù tó wá nú ẹ̀ pàápàá jùlọ àdísì alákọ̀ọ́kọ́ àtẹlẹ́ẹ̀kejì àtẹlẹ́ẹ̀kẹta um, ẹlẹ́ẹ̀kẹrin ẹlẹ́ẹ̀kẹta yẹn a ó rí i pé òun ló gùn jù òun ni àlàyé ẹ̀ kún jù so kò sí ti ń bẹ nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí ò sí nínú àdísì ẹlẹ́ẹ̀kẹta. So hadith أن عائشة رضي الله عنها أن الشمس خسفت على أهل رسول الله صلى الله عليه وسلم فبعث مناديا ينادي الصلاة جامعة فاجتمعوا وتقدم فكبر وصلى أربع ركعات في ركعتين وأربع سجدات حديث أي شيء الله بكي ينسي oni anna shamsa khasafa ala ahdi rasulillahi sallallahu alayhi wa sallam ipe òun ó ṣe khusuf ní ayé anabi sallallahu alayhi wa sallam fabacata munadiyan yunadi dànàbí bá sàlọ sallam ló bá rán ẹni tí ó ṣe ìpè ẹni tí ó ṣe pè ìpè yìí kì í ṣe ìrun pípè yóò sọ as gẹ́gẹ́ bí a ti sọ pé àwọn kan wọ́n máa ń ṣerú ẹ̀ ní irun ìdì so irú pípé yìí ó ní súnà níbi ìpè ìjọ irun kùsùf as-salata jami'atan ìpè èyí ni pé ẹ wá kírun lásìkò tí àwọn èèyàn péjọ láti wá kírun fún kùsùf yẹn fajtama'u ní wọ́n bá péjọ wàtàkọ́dàmà lànàbísà sallam bá síwájú. Si فكبر النبي صلى الله عليه وسلم بس كبر وصلى أربع ركعات في ركعتين أربع ركعات في ركعتين ركع ماري نين ركع مجي بولو سيزي انتو بليرو نبي ركعات أربع ركعات أربع ركوعات يعني كي ركوع ماري nínú rákà méjì àti sùjádà mẹ́rin rúkú mẹ́rin nínú rákà méjì àti sùjádà mẹ́rin ó ní irun tí wọ́n kí rákà alákọ̀ọ́kọ́ wọ́n ṣe rúkú méjì rákà ẹlẹ́ẹ̀kejì wọ́n ṣe rúkú méjì bẹ́ẹ̀ náà ni sùjúd méjì méjì ó wá jẹ́ rákà méjì rúkú àti sùjúd mẹ́rin orúkọ agbọ́lẹ̀ yìí. حديث لك جوني حديث أبي مسعود عقبة ابن عمرو الأنصاري البدري أبو علات ودو أبي مسعود أقرني عقبة أما عمرو أرى مدينة البدري èdè pé ó ń gbé àyè tí wọ́n ti jagun bádà torí pé bádà yẹn àyè ló àyè ní ó kọ rẹ̀ so ibi tí ó ń gbé nìyẹn pàápàá jùlọ gan kì í ṣe pé bóyá òun náà jagun bádà àná èyí tó sátẹ̀ ni pé kò jagun Badar gan fún rẹ̀ náà qala ó ní qala rasulillah sallallahu alayhi wa sallam anabi sallallahu alayhi wa sallam sọ báyìí pé inna shamsa wal qamara ayatani ẹni pé anabi sallallahu alayhi wa sallam sọ ní ọjọ́ tí oòrùn tó ṣe khusuf lẹ́yìn ìgbà wọn kírun tán nínú àwọn ọ̀rọ̀ tí anabi sallam sọ. So, òun ni pé inna shamsa wal qamara ayatani oòrùn àti òṣùpá àmì ni àmì méjì èyí ni pé àmì tó fi ń hàn pé ọlọ́run ọba ọba ológo ló ṣe ni àmì tó fi ń dẹ́rù bà àwọn ẹ̀dá àmì tó ń rán àwọn ẹ̀dá létí ọjọ́ ọ̀gbẹ́ndẹ̀ alkiyama lọ́jọ́ tí oòrùn tí ó yọ láti ìbúwọ́ rẹ̀ وإن يخوف الله بهما عباده ọlọ́wọ́n ọba a máa fi wọ́n dẹ́rù ba ẹrú rẹ̀ ni àwọn àyà yẹn ọlọ́wọ́n ọba máa fi wọ́n dẹ́rù ba ẹrú ẹ̀ ni. wa innahuma la yankasifani limauti ahadin minan nas. kùsùfù oòrùn àbí kì í ṣẹlẹ̀ torí ikú ẹnìkan báyà torí pé ẹnìkan kú ìdínú tó fi wá ṣe khusuf àbí nítorí pé ẹnìkan wà láàyè àbí abí ọmọ kan ọmọ ọmọ ńlá ọmọ tó lógo tó ní tó ga ìdínú tí òṣùpá fi wá ṣe khusuf rárá la yankasifani limoti ahadin minan nas oòrùn àti òṣùpá yẹn wọn kì í ṣe khusuf torí ikú ẹnìkankan wala li hayati bẹ́ẹ̀ ni wọn kì í ṣe torí ààyè nìkan yìí ni pé abí ẹnu kan sáyé eléyìí ó ṣẹlẹ̀ nítorí pé níjọ́ tí khusuf yẹn ṣẹlẹ̀ ọmọ anabi sallallahu alayhi wa sallam ṣaláìsí ibrahim nínú tí àwọn èèyàn ti ní nínú ìwà wọn ní jahiliya wọ́n ní pé tí khusuf yẹn tó bá ṣẹlẹ̀ wọ́n ní wọ́n bí ẹni ńlá kan ni àbí ẹni ńlá kan ló fàyè lẹ̀ so nígbàtí Ibrahim kú wọ́n bá bẹ̀rẹ̀ sí sọ pé torí kúkú Ibrahim ni khusuf sì ṣẹlẹ̀ lànàbì sọ pé la yankasifani li mawti ahadin minan nas kèékì ṣe khusuf torí ikú ẹnìkan bẹ́ẹ̀ sì ni kìí ṣe kùsù torí pé ẹnìkan wà láàyè fa idha ra'aytum minha shay'an tí ẹ bá rí nǹkan kan rú rẹ̀ yálà òun ni àbóṣùpá ni fasallu ẹ dìde kẹ́ kírun wad'u Allah ẹ bẹ̀ Ọlọ́run ọba kó sọ yín níbi ìjìyà rẹ̀ hatta yankasifa ma bikum títí ohun tí ó ṣẹlẹ̀ sí òòrùn yun yóò fi kúrò ẹni pé ìmọ́lẹ̀ tó lẹ àbí ìmọ́lẹ̀ tó parẹ́ yóò fi padà wá. àwọn rí i pé ohun tó ń sọ ni nípa ìrun tí wọ́n kí eléyìí ó ń sọ̀rọ̀ nípa khutba tí anabi sàlá sàlám ṣe lẹ́yìn irun náà hadith ẹlẹ́kẹta ó ní hadith àbí ẹlẹ́kẹrin hadith ẹlẹ́kẹrin òun lákòókò tún síwájú ká tó tu ti abu musa aisha so hadith ẹlẹ́kẹrin àbí musa al-ashari radiyallahu anhu qala ó sọ pé khasafati shamsu fi zamani nabi sallallahu alayhi wa sallam. اون اوس خسوف لاسيكو يا النبي صلى الله عليه وسلم فقام فزعا لا نبي با يرا دي دي بلو بيرو فزعا اني بودي دي بلو ايرو جيجي يخشى ان تكون الساعه ام بيرو كوي بي اسيكو قيامه دي حتى اتى المسجد تيتيو في واسي مسلاسي faqama yusalli bi atwali qiyamin ó bá bẹ̀rẹ̀ sí kírun pẹ̀lú ìdúró tó pẹ́ níbí wọ́n ló ń kírun ṣùgbọ́n òun àtàwọn sàábẹ̀ ni wọ́n jọ ń kírun òǹkálùkù ń sọ àlàyé tí ó fẹ́ ṣe fáwọn tí ń gbọ́ ni náà sọ ó ṣe rùkú léètọ́ pẹ́ wá náà ló sì ṣe sùjádà léètọ́ pẹ́ ma ra'aytuhu yaf'alu fi salatin qat mi ò rí kó kírú irú irun bẹ́ẹ̀ rí a ò rí kó pẹ́ lórí irun tó bẹ́ẹ̀ gẹ́ tó bẹ́ẹ̀ rí thumma qala lẹ́yìn náà lànàbí sàlọ́ sàlọ́ bá sọ pé inna hadhihi al-ayat allati yursiluha Allah ṣe àwọn àmì yìí tí ọlọ́run ọba máa ń sí àwọn ẹ̀dá la takunu li mawti ahadin wọn kì í ṣẹlẹ̀ torí ikú ẹnìkan wala li hayatihi bẹ́ẹ̀ ni wọn kì í ṣẹlẹ̀ torí ìṣẹ̀mí ẹnìkan walakinna Allaha yursiluha yukhawwifu biha al-ibad ọlọ́run máa rán àwọn àyà yìí torí àti dẹ́rù ba àwọn ọmọ ènìyàn láti ta wọ́n jí níbi ìgbàgbé tí wọ́n ń ṣe walakin allah yursula yukhawwifu bi alibad fa idha ra'aytum minha shay'a tí ẹ bá rí nǹkan kan rú rẹ̀ tó ṣẹlẹ̀ fafza'u ila ila dhikrillah ẹ yára pẹ̀lú ẹ̀rù jẹjẹ láti lọ ṣe ìrántí Ọlọ́run Ọba wa du'a'ihi kẹ́ bẹ lọ́run Ọba lè tọ́pọ̀ wastighfar kẹ́ sì ṣe kẹ́ tọrọ àforíjìn so eléyìí ó ṣe àlékún tí kò sínú àdífi abu mas'ud àbí abu wàlà ó ní pé anabisa sallam ó kírun tó tó gùn gan seriously ruku àti sùjúdù náà gùn bákan náà ó ní wọ́n dìde láti ṣe ìrántí ọlọ́run a lè sọ pé ìrun kíkí ìrántí ọlọ́run náà ni bẹ́ẹ̀ náà ló ní wàdùáì àti kí wọ́n ṣe àdúrà tó pọ̀ wastighfar bákan náà kí wọ́n tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run ọba so hadith ẹlẹ́kẹta lè tọ́jẹ́ ti Aisha أبولتي ودى عائشة رضي الله عنها ولوم بكيونس قالت أني خسفت الشمس على أهل رسول الله صلى الله عليه وسلم أون ó ṣe khusuf lásìkò ayé anabi sallallahu alayhi wa sallam faqama rasulillah sallallahu alayhi wa sallam fasalla bin nas anabi sallallahu alayhi wa sallam bá dìde ló bá kírun pẹ̀lú àwọn èèyàn fa atala al-qiyam ó wá dúó ní dúó tó pẹ́ thumma lẹ́yìn náà ló wá ṣe fa atala rúkú ó wá ṣe rúkú yẹn ní rúkú tó pẹ́ thumma fa atala al lẹ́yìn náà ló tún wá dìde ó tún wá dúó ní dúó yẹn tó pẹ́ ìdúó yẹn kì í ṣe pọ́kà dúó lásán a tún ṣe kẹra a a ṣe bísímì a ṣe fati a tún ṣe ṣúra náà wa huwa dúnà al-qiyamul awwal ṣùgbọ́n pípẹ́ rẹ̀ kò pẹ́ tó ìdúró alákọ̀ọ́kọ́ ثم ركع فأطال الركوع لين لتواسي ركوع إلى كجي ó tún wá ṣe tó pẹ́ wa huwa duna rukuu al-awwal rukuu lẹ́ẹ̀kejì náà kò tó ti alákọ̀ọ́kọ́ thumma sajada lẹ́yìn gbọ́ wá dìde lọ́ wá lọ sí sùjádà ẹni pé dídìde tó dìde ìdìde bá ti máa dìde níbi ìrun tá a máa ń kí kò pẹ́ lórí ìdìde báyìí mọ́ ó tún wá lọ sí sùjúd fa sùjúd ó tún wá pẹ́ lórí sùjádà náà ó tún pẹ́ lórí sùjádà náà thumma fa'ala fi raka'ati al-ukhra mithla ma fa'ala fi raka'ati al-ula ó wá ṣe bẹ́ẹ̀ ní rákà ẹlẹ́ẹ̀kejì náà gẹ́gẹ́ bó ti ṣe ní rákà alákọ̀ọ́kọ́ thumma insarafa ni wọ́n bá parí irun wa qad shams nígbà wọn fi parí irun yẹn oòrùn ìmọ́lẹ̀ rẹ̀ tún ti padà dé lẹ́yìn lẹ́nu anabisa asalam bá sọ pé summa qala anabisa asalam bá sọ pé inna shamsa wal qamara ayatani min ayatillah for sorry fa khataba an-nas ló bá ṣe khutba fáwọn èèyàn fa hamidallah wa athna alayhi ó dúpẹ́ fọ́lọ́run ó yin ọlọ́run ọba thumma qala ló bá sọ pé inna shamsa wal ayatani min ayatillah oòrùn àti òṣùpá àmì ọlọ́run ọba ni nínú àwọn àmì ọlọ́run àmì ni nínú àwọn àmì ọlọ́run ọba èyí ni pé àyà ni nínú àwọn àyà ọlọ́run ọba la yankhasifani li mauti ahadin wala li hayati wọn kì í ṣe khusuf torí ikú ẹnìkan àbí ìṣẹ̀mí ẹnìkan fa idha ra'aytum tí ẹ bá rí irú ẹ̀ tó bá ṣẹlẹ̀ fad'u ẹ bẹ ọlọ́run ọba wa kabbiru ẹsẹ kábàrà wàsọlù ẹkírun wàtọsọdàkù ẹsẹ sadaka lẹ́yìn náà fún mọkànlá lẹ́yìn náà lànà bisá sálàm bá sọ fún wa yá ummata muhammad ẹ̀yin al'umma nabi muhammad sallallahu alaihi wa sallam wallahi ma min axadin aghyaru min allah min an yazniya cabduhu aw tazniya um amatuhu wallah kò sí ẹnìkan tó jowújọ ọlọ́run ọba lọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ a ti mọ̀ pé èèyàn kí ìyàwó ẹ̀ ó ṣe zìnà àbí kọ́mẹ̀ ó ṣe zìnà irú owó tí ọjà tábúrò rẹ̀ bá ṣe zìnà àbí tẹ̀gbọ́n rẹ̀ bá ṣe àbí tíyẹ̀ ẹ̀ bá ṣe irú owó tí ọjà débi pé tọ́ba ilé rí ẹni tó ṣe zìnà pẹ̀lú wọn ó lè pa tọ́ ọlọ́run ọba jowú jù bá lọ kí ọlọ́run ọba ó rí ẹrú rẹ̀ kan lọ́kùnrin àbí ẹrú rẹ̀ kan lóbìnrin kó ṣe zìnà irú owó tẹ̀dá máa jẹ tó bá rí ara rẹ̀ kan tó ṣe zìnà ọlọ́run bá jowú jù bẹ́ẹ̀ lọ. oniya ummata muhammad ẹ̀yin al'umma nabi muhammad sallallahu alayhi wa sallam wallahi law ta'lamuna ma a'lamu wallahi ìbáyẹ ẹ máa ń tí mo mà ní la dhahiktum qalilan ẹ̀rín yóò bá kéré ẹ̀ bá má ti rẹ́rìn pẹ́ẹ́pẹ́ẹ́ díẹ̀ lẹ bá máa rẹ́rìn wala bakaytum kathiran ẹ bá máa sunkún lè tó pọ̀ wa fi lafdhin ní lafazi àdìsí mi fastakmala arba'a raka'atin wa arba'a sajadatin ó wá pé raka mẹ́rin i mean raka méjì pẹ̀lú rùkú mẹ́rin àti sùjádà mẹ́rin gẹ́gẹ́ bí a ti sọ ní ìbẹ̀rẹ̀ náà níbí àwọn bẹ̀rẹ̀ àwọn masáìl tó wà níbi àwọn hadith yẹn àti gbọ́ ìtumọ̀ mẹ́rẹ̀ẹ̀rin náà àfáàní báàbù sọlátùl khusuf báàbù sọlátùl khusuf a rí i pé àwọn àfáà Islam látọjọ́ tó ti pẹ́ lọ́lọ́wọ́n ọba ti ṣe wọn ló ní mímọ̀ tó yẹ pé àwọn ẹlẹ́sìn míì wọ́n ń kọ́sẹ̀ wọn ni àwọn wọn kì í kàn ṣèwé lásán gbogbo tí wọ́n bá ń ṣe pẹ̀lú ètò ni tá a bá rí tá a bá wo bí àfáà ṣe bẹ̀rẹ̀ ó ní pé ọkọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú báàbì irun èyí tá a máa ń ṣe lójoojúmọ́ tá a máa ń kí lójoojúmọ́ lẹ́yìn rẹ̀ ló mú sọlátul jumu'a wá èyí tá a máa kí lọ́sọ̀ọ̀sẹ̀ lẹ́yìn rẹ̀ ló mú sọlátul ìdẹ́yìn èyí tá a máa kí lọ́dọọdún lẹ́yìn náà lọ́sẹ̀sẹ̀ wàá mú sọlátul kùsùf wá èyí tó máa ń ṣẹlẹ̀ láì lásìkò so eléyìí fi hàn pé àwọn afá islam wọn yìí kàn ṣe déédéé ṣèwé wọn máa ń ṣe gbogbo ẹ̀ pẹ̀lú ètò ni bákan náà ẹ̀sìn wo nínú ẹ̀sìn láti rí nínú ìwé wọn tí wọ́n ní nǹkan tí wọ́n ń sọ nípa kùsùf a ó rí i pé n tí wọ́n ń kọ́ wa lónìí kùsùf yẹn ṣe é ṣe pé kò ṣẹlẹ̀ lásìkò yìí ni ó ṣẹlẹ̀ láìpẹ́ bólẹ̀ ti di tí wọ́n kírun sọ́wà ṣe é gbọ́ ohun tẹ́ kàn ni pé ẹ rí inú àwọn mùsùlùmí náà táwọn náà jáde tí wọ́n mú wáyà tí wọ́n làwọn ọmọ fẹ́ rìkọ́dù ẹ̀ ibi tí àwọn kèfèrí bá wa dé nìyẹn so ní ìsìn ó ti dájú pé a ti gbé ẹ̀sìn wa a ti gbé sọnù kùsùfin ẹ ọ ṣẹlẹ̀ ní ìsìn àìmọye ìgbà tó ti ṣẹlẹ̀ torí pé ìmọ̀ ti díbi pé síwájú kó tó ṣẹlẹ̀ gan wọ́n sọ pé yóò ṣẹlẹ̀ à ń bọ̀ wá sọ̀rọ̀ lórí yẹn bẹ́ẹ̀ síṣẹlẹ̀ tó wá ṣẹlẹ̀ ọ̀hún talẹ̀ ni ó kírun mọ́sálásí wo lẹ ti gbọ́ pé wọ́n kírun kùsùf kò sí ẹ̀rí pé kì í ṣe mùsíbà kékeré lọ́ba wa kí wá ní ìtumọ̀ kùsùf torí pé nínú tíra àwọn tíra wọ́n máa ń lo kùsùf pẹ̀lú káf wọ́n máa ń lo kùsùf pẹ̀lú kọ́ so méjèèjì àwọn afáàlúgà wọ́n ní kùsùf ó ní kí nǹkan ó dúdú kí ìmọ́lẹ̀ ọ̀rọ̀ ọ lọ pátápátá ṣùgbọ́n khusuf ó ní kí ìmọ́lẹ̀ rẹ̀ ó dínkù ṣùgbọ́n abdullahi ibn bar ibn abdulbar ó ní àwọn olùmọ̀mí wọ́n ní khosafet tàbá ní khosafet idha dhahaba dawuha wa lawnuha tí ìmọ́lẹ̀ rẹ̀ tó bá lọ pátá khasafat pẹ̀lú kọ́ ṣùgbọ́n kasafat tí ìmọ̀rẹ́ rẹ̀ tó bá dínkù tó change ìdúnnù tó bá ní bi'ru khasifun ẹni pé kànga tó gbẹ pátápátá tí ò so nínú ẹ̀ wọ́n ní fulanu kasiful lawn lágbájá law ẹ̀ eh, ẹ́. Eh, awọ rẹ̀ ó ti yí padà ó ní kusuf now bákan náà àwọn míì wọ́n ní lòdì ẹni kusuf fún oòrùn kusuf fún òṣùpá ṣùgbọ́n èyí tí ó lágbára jù náà ni ti Imam Nawawi tó sọ. So, أني جمهور أهل العلم وغيرهم يقول يقال كسفت الشمس وخسفت الشمس بمعنى واحد ipe ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn olùmọ̀ ìbá àbá sọ pé khasafati shams àbí ká ní kasafati shams bákan ìtumọ̀ kan náà ni wọ́n ní wọ́n túmọ̀ sí ìmọ̀ kọjá pé ìmọ̀lẹ̀ wọn ó lọ pátápátá àbí pé ìmọ̀lẹ̀ wọn ó dínkù so àwọn tí wọ́n ní a gbọ́dọ̀ sọ pé khasafa khasafa al-qamar a ó rí pé kúránì já wọn lọ kò torí pé kúránì wà khasafa al-qamar kó wà khasafa al-qamar bákan nínú àwọn àdísì tó wá nínú ọ̀rọ̀ kùsùfì wọ́n lo méjèèjì fún méjèèjì wọ́n lo kùsùf àti kùsùf fún oòrùn àti òṣùpá. ṣùgbọ́n istilah àwọn àfa wọ́n ní dáńpẹ́ ní khusuf in hijabi daw ishams aw qamar kullahu aw ba'dahu bisababi ghayri mu'tad ó ní kí ìmọ́lẹ̀ oòrùn àbí òṣùpá kó lọ pátápátá àbí kó dínkù pẹ̀lú ìdí tí è ṣe ìdí tá a sábà ẹni pé kò wà naturally kì í ṣe bó ṣe máa ń ṣẹlẹ̀ nìyẹn na kí ni hikma tó wà níbi kírun nǹkan báyọ̀ ṣẹlẹ̀ àwọn fáàní hikma alákọ̀ọ́kọ́ òní ìzáàjì kùlùbù sákínà bilghafla ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀dá àti sùn àti gbàgbé ara wa sílé ayé ọ̀pọ̀ nínú àwọn tó tiẹ̀ máa tó máa ń ronú ọjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama lóòjọ́ kó tiẹ̀ jẹ́ pé ẹ̀ẹ̀kan lóòjọ́ ni ó ronú rẹ̀ sí ọ̀pọ̀ ònkálùkù wa a wà níbi tá a ti ń wájẹ wa tá a ti ń wa nínú mọ́tò wa ìlú àtòrin oríṣiríṣi ní bẹ́ńbẹ́ la fi ronú ọjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama fi ronú ìjìyà ọlọ́run ọba so irú nǹkan báyìí máa ń ṣẹlẹ̀ láti fi tawájí níbi oorun tá a ti sùn tá ti gbàgbé ara wa sílé oni tanbihu ala khawfil makr wa raja'ul afu fífi wálẹ̀ tọ́lọ̀ ń fi wálẹ̀ ìdẹ́lẹ́kẹ́ ni káwa ọmọ wa ká má ká má fira wálẹ̀ torí pé kí ni bá a ti kójọ ń bì ní ìsìn ọlọ́run ọba nìkan lẹ́nu máa tí ó délé sòtú jẹ́ pé síwájú ká tó wá bì níbi ìwà àbàjẹ́ kan la ń bọ̀ wá àbí ẹlòmíì kèésà wa nígbà tí ń padà lọ ibi ìbàjẹ́ kan ní ti ń bọ̀ kò sì wá délé mọ́ bó ni ọba ti rí so awa a ó rí i pé àwọn kan ń kú lẹ́gbẹ̀ẹ́ wa kékeré àbágbàlagbà wọ́n ń kú ìjọ wo la ti ronú pé ọmọ lè kà wá náà jọ kan tó bá tiẹ̀ wá kàn wá kí ni tá a fẹ́ jẹ́ fọlọ́ọ̀ níṣẹ́ ṣé a ní ìfọ̀kànbalẹ̀ ipe ń ta ṣe ń ṣẹ́ o ó ti tó láti fi rí àkóyọjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama so àwọn abẹ̀rù yìí ló fà káwọn táwọn àwọn sẹ́lẹ̀f nínú wọn omi èlé sùn tó bá tó gbé báyìí ó ti tají pé kí ni ń kùn lóorun níbi iná jahannama tó ń gbọ́rò rẹ̀ nú alukur'an àbí inú sunna anabi sallallahu alayhi wa sallam ṣe ni ó jẹ́ kó ń sùn so hikma kírun nǹkan báyìí ó ṣẹlẹ̀ láti fi tawájí bákan náà ká fi mọ̀ pé ọlọ́run ọba a máa mú ẹni tí ó ṣẹ̀ láti fi kọ́ ẹni tó ṣẹ̀ lọ́gbọ́n ọlọ́run a máa mú ẹni tí ó ṣẹ̀ láti fi kọ́ ẹni tó ṣẹ̀ lọ́gbọ́n gẹ́gẹ́ bí bò a ó rí àwọn kan wọn ò ṣe nǹkan kan wọn ò ní kò sí ẹ̀ṣẹ̀ kan tí wọ́n ṣẹ̀ tí mo sì bò sì dé bá wọn tí ó sì pa wọn run lẹ́ẹ̀kan náà àwọn kan sì wà lẹ́gbẹ̀ẹ́ wọn tó yẹ pé ojoojúmọ́ ayé ọlọ́run wọn ń ṣẹ̀ sókun ó lè rántí ìpè báwọn eléyìí ṣe parẹ́ tí wọn ọ̀sẹ̀ lọ́hùn bẹ́ẹ̀ náà ni títàwọn náà ń bọ̀ wá bákan náà a ó rí i pé ọ̀pọ̀lọpọ̀ bá a ti ń kírun ojoojúmọ́ là ń kí gbogbo tá a bá ti ń ṣe lójoojúmọ́ ì máa di ara máa ń dára torí pé ọ̀pọ̀lọpọ̀ wa tá a bá dún wájú ọlọ́run gan-an àwa mélòó ni ẹ̀mí wa máa ń wà nínú ọ̀ràn ọ̀hún láti bẹ̀rẹ̀ títí a sálámà a ti ronú lọ ìgbà míì ìrònú wa gan ọ̀jẹ́ ọmọ tó ọlọ́run ọba gan sẹ̀ nínú bí ti dúró níwájú ọlọ́run ọba so àwọn afáàní irúurun yìí yóò mú kí àwọn èèyàn kún ó tiẹ̀ lásìkò kan tí wọ́n dùn wájú ọlọ́run pẹ̀lú ìbẹ̀rù torí pé èrùn tánàbí sàṣálà ń lọ kí níbi tánàbí ti ń lọ ẹ̀wù ó sì jábọ́lẹ̀ lọ́rùn rẹ̀ kọ̀mà nígbà tí wọ́n ṣe kó sùn fún wa yìí ìró lásán lànàbí sàásálà ń wọ mọ́sálásí wọ́n ṣẹ̀ṣẹ̀ mú ẹ̀wù wá bá ni àrípa ká ipe àbí ìgbà tó yẹ pé ọjọ́ gbẹ̀ndẹ̀ àlìkèyàmà dé bẹ́ẹ̀ lànàbí sàásálà ti dìde pẹ̀lú ìbẹ̀rù ńjọ́ náà so kírú ẹ̀ o lè ṣẹlẹ̀ sáwa náà káti ẹ̀ fi ní àsìkò kan tá a lè dún wájú ọlọ́run pẹ̀lú ìbẹ̀rù. àfààní nínú àwọn hikma a sọ pé ìyípadà oòrùn àbí òṣùpá kó lè rán wa létí ìyípadà ọjọ́ tí oòrùn tí ò ní yọ ní ìbùyọ rẹ̀ mọ́ tí ó yọ ní ìbùwọ̀ rẹ̀ ṣe wá rọ́jọ́ náà lọ́n gbogbo èèyàn pátá inú wọn di mùmínì gbogbo àwọn èèyàn pátá inú wọn dẹ̀ ń tó nígbàgbọ́ ṣùgbọ́n gbàgbọ́ wọn ò lè ṣe wọn láǹfààní ìgbàgbọ́ wọn kò lè ṣe wọn láǹfààní mọ́ torí pé wọ́n gbàgbọ́ ni pẹ̀lú mushahada pẹ̀lú tí wọ́n rí ọlọ́run sí alladhina yu'minuna bil ghaib ntí wọn ò rí wọ́n ròyìn iná fún wa àgbàgbọ́ à ń bẹ̀rù rẹ̀ wọ́n ròyìn aljanna fún wa àgbàgbọ́ àrùn kankan wa ń bẹ̀ ìdí ẹ̀ la fi ń ṣe àwọn nǹkan tán ní ká máa ṣe torí ká lè wọ̀ ọ́ ọlọ́ni yawma ya'ti ba'du ayati rabbika la yanfa'u nafsan imanan lam takun amanat min qabl aw kasabat fi imaniha khayra ní ọjọ́ náà lọ́n tí òòrùn bá yọ láti ibùwọ̀ rẹ̀ ní ọjọ́ tí àmì ọlọ́run ọba tí ó dé la nafsan imanan kò sẹ́nìkan tí ìmánì rẹ̀ ó ṣe láǹfààní máa lam takun amanat min qabl tí èsè kó ti ní ìmánì síwájú ìṣẹ̀lẹ̀ náà aw kasabat fi imaniha khayra àbó ti ṣiṣẹ́ rẹ̀ pẹ̀lú ìmánì rẹ̀ síwájú kí ìṣẹ̀lẹ̀ náà tó ṣẹlẹ̀. so ọ̀rọ̀ tó ní khasafati shams ala ahdi rasulillahi sallallahu alayhi wa sallam nínú hadith aisha ó ní anna shamsa khasafat ala ahdi rasulillahi sallallahu alayhi wa sallam nínú mi wọ́n ní fi hayati rasulillahi sallallahu alayhi wa sallam àwọn afáàmì wọ́n ní fífi ìṣẹ̀lẹ̀ khusuf ti sí àsìkò anabi sallallahu alayhi wa sallam ó fi hàn pé ẹ̀ẹ̀kan ṣoṣo ni ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ nínú wọn sheikhul islam ibn taymiya ó ní ó ní wow ah má fi ṣíkà ó ní ó ní ọjọ́ tí ah, ah, kò sí ọ̀nà èmi ní ìmọ̀lẹ̀ tuntun eh, ó ní ọjọ́ tí ibrahim tó fayé sílẹ̀ ṣùgbọ́n àdìsí yẹn wá tó pọ̀ eléyìí èyí tó wá nù Sahihaini ni omi tún wá nù àwọn Sahihain Bukhari àti Muslim tí a fa òmu wa torí pé tá a fa fẹ́ mú wa fún wa nù tíra rẹ̀ ó ní èyí tí wọ́n ṣe ittifaq lórí ẹ̀ muttafaqun alayhi bákan náà àwọn míì wá nípa ìròyìn kòsúfì nínú àwọn tíra míì tí kì wọ́n ṣe Sahihain gbogbo wọn náà ni hadith tó jọjú so a lè sọ pé ìṣẹ̀lẹ̀ kan ni torí pé anamsa asala ń lo ọdún mẹ́wàá ní ní Madina and then ní ìrírí taari a rí ó ní pé kùsùfì ó máa ń ṣẹlẹ̀ lẹ́ẹ̀kan lọ́dún àwọn afáàmì ni ó lè ṣẹlẹ̀ lẹ́ẹ̀mejì gan sef àbí ká wá ní kò ṣẹlẹ̀ ẹ̀ẹ̀kan lọ́dún méjì so yóò wá sọ̀rọ̀ ká ní gbogbo ọdún mẹ́wẹ̀ẹ́ wa tí anabi sàlá sẹ́lẹ̀m ṣe ní maka ẹ̀ẹ̀kan péré ó ní kùsùfù yẹn ṣẹlẹ̀ kí ni ìdájọ́ ìrun kùsùfù imam malik rahimahullah ó ní salatul kùsùfù sunnatun ìrun kùsùfù sunna anabi ni sallallahu alayhi wa sallam sunna ni lórí àwọn ọkùnrin àtàwọn obìnrin ó lé àtàlejò kódà tẹ́mẹ́ntì ń lọ ìrìn àjò torí pé kò sẹ́ntì ọkàn ìṣẹ̀lẹ̀ ni tí ò ẹnìkankan kúrò tó gbogbo wọn náà ni súnà yẹn wà lórí wọn kí wọ́n kírun torí pé ìròyìn irun anabisa asálà níbi kùsùfì gbogbo àwọn obìnrin náà wá sí mọ́sálásí náà jọ kírun rẹ̀ pẹ̀lú pẹ̀lú anabisa sallallahu alayhi wa sallam so ìdínú tí imam malik tó fi ní súnà ni lórí ọkùnrin àtobìnrin gbogbo ẹni tó bá ti bàlágà ìmú gan tí mọ́mọdé àwọn náà lè wá láti wá kírun yẹn. bákan náà imaamu nawawi ó ní àwọn olùmọ̀ wọ́n ṣe ittifaq ẹni pé wọ́n ṣe ijma lórí pé irun kusuf sunna ni ṣùgbọ́n sunna tó lágbára torí pé a fẹ́ káwọn èèyàn ó fi ilẹ̀ pẹ́ẹ́pẹ́ wọn ni la yanbaghi tarkuha kò tọ́ ká ní wọ́n fi ilẹ̀ ó ní wọ́n ṣe kusuf àwa ń lù yìí wọ́n ṣe kusuf àgbọ́ tẹ́nìkan ó kírun eléyìí sì kọ́ làkọ́kọ́ àti kírun kusuf kẹ́yìn ní ìsìnlẹ̀ mi o yóò fẹ́ tó ogún ọdún sẹ́yìn ní ìsìn báyìí ní Jos síwájú rẹ̀ a mọ̀ pé wọ́n ń kírun kùsùf torí pé lásìkò gbà tí eh, ọ̀rọ̀ ìzáàlà tó jáde gbà yẹn ni irú àwọn nǹkan báyẹn ni wọ́n là ń gbìyànjú àti ṣe ń bọ̀ ya gbogbo wa náà láti sùn tá a ti gbàgbé tí a ti wá kúkú kì í mọ́ so wọ́n ní kò tiẹ̀ tọ́ kí wọ́n fi í lẹ̀ bal inna nabiya sallallahu alayhi wa sallam lamma kashafat shams pé anabisa asala nígbà tí kùsùfù yẹn ṣẹlẹ̀ qama faz'an ó dìde pẹ̀lú bẹ̀rù yajurru thawbahu ó ń fa aṣọ rẹ̀ lẹ̀ a sì pé ọ wá nu rìwáyà mi ni pé aṣọ yẹn gan ọ bọ́ọ̀lẹ̀ anabisa asala mọ̀ ọ́ ma wọ́n máa mú bá ni. afá o ní àsìkò ṣé mo ti ní àsìkò mi mẹ́rin. wọ́n ní àsìkò tí kùsùfì ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ ní àsìkò ìyálẹ̀ta ni mi ò mọ bóyá àti notice ti àwọn time tí kìíní máa ń ṣẹlẹ̀ a ó rí i pé àwọn time yẹn ni lásìkò ìyálẹ̀ta ni bẹ́ẹ̀ náà ló sì ṣẹlẹ̀ ní àsìkò anabi sallallahu alayhi wa sallam lásìkò duha torí pé aisha ó ní arábìnrin kan ó wá sọ́dọ̀ òun yahudi ni níbi táwọn ti ń sọ̀rọ̀ lọ́wọ́ sọ pé àádàkìláwò min àdábìl qabr ọlọ́run ọba kọ́ sọ níbi ìyà kábàrí lọ́wọ́ ni aisha bá ń bi léèrè pé anu'adhibu fil qabr ṣé wọn á fún fìyà jẹ wá nínú kábàrí ni nígbà tí Aisha padà wọlé tánàbí sàlám wọlé ni Aisha wa radiyallahu anha ló wá ń bi anabi sallallahu alayhi wa sallam léèrè pé ṣé wọn ṣé fitina wọn fitina wà nínú kábàrí lànàbí sàlám ọ̀dà lóhùn ogun kan ọ̀gbun rẹ̀ ni wọ́n ní kòsúfin ẹsẹ̀ lẹ̀ Ni anabi sàlám bá padà wá ló bẹ̀rẹ̀ fa aṣọ rẹ̀ ní wọ́lẹ̀ títí ó fi wọ mọ́ṣáláṣí làwọn èèyàn sáré tẹ̀lé wọn wọ mọ́ṣáláṣí láti kírun kùsùf lẹ́yìn fi hàn pé ní àsìkò ìyálẹ̀ta ni ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ mo rò pé a dùn níbi ibi inshàlá tí ọlọ́run bá ṣe wá ní agbẹ̀mí ní ọ̀sẹ̀ tó ń bọ̀ a padà wá ṣe àlàyé léyìí tó pọ̀ torí pé ohun tó wá nù àdéhìsì kódà àwọn ọ̀rọ̀ tó pọ̀ ní seriously àlè àlè sọ́tán ní ọ̀sẹ̀ méjì mẹ́ta dà Allahu alam naam naam aha bismillah fadal. bẹ́ẹ̀ ni àlàyé ń bọ̀ lórí ẹ̀ ṣùgbọ́n èèyàn lè kí èèyàn lè dá kí ó sì lè kí pẹ̀lú òun àtàwọn fámìlì ẹ̀ àwọn fáàní tó dáa jù òun ní ká kí ń jàmá ṣùgbọ́n tí ọba sáwọn tí wọ́n ń kí téèyàn sì máa ń pa ẹ̀ èèyàn lè kí ní lóun nìkan pẹ̀lú àwọn fámìlì ẹ̀ nílé kò sàbúrú nù ẹ̀. Thank you. Ah, rárá àwọn nǹkan tí wọ́n ní ká ṣe ní àsìkò yẹn pọ̀ kì í ṣe irun nìkan ṣùgbọ́n irun òun ti àsìkò rẹ̀ bẹ̀rẹ̀ ní àsìkò tí a bá rí i pé ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ títí oòrùn yẹn ó fi eh, ìmọ́lẹ̀ rẹ̀ ó fi padà dé tí ìmọ́lẹ̀ bá ti padà dé irun irun ti tán bẹ̀ náà nìyẹn tó bá di pé àkírun yẹn títí ìmọ́lẹ̀ yẹn fi dé àníìdí àti kírun yẹn mọ́ àyàfà àwọn nǹkan míì tí a wà sọ̀rọ̀ bá nínú àwọn nǹkan tí wọ́n ní ká ṣe ìyẹn ìyẹn lè ṣe lásìkò yẹn ṣùgbọ́n o ó dá mọ́ àsìkò tí ìmọ́lẹ̀ yẹn bá tó bá parẹ́ àbọ̀ bá dínkù títí ìmọ́lẹ̀ yẹn ó fi padà wá ńlá máa kírun yẹn. náà wa alaikum salaam. tí. tí káwọn èèyàn ó lè wá òun náà ni a sọ pé kì í kò sí ìrun kò sí sí kò sí ìrun pípè bẹ́ẹ̀ sì ni kò sí ìkámà ọ̀wọ́n tí wọ́n lè ṣe náà ni as-salata jami'a kò sí aburú tá a bá fẹ́ kí ní ní irú mọ́sálásí ń bì ń sìn a lè lo spíkà wa náà ká máa sọ pé as-salata jami'a as-salata jami'a tí àwọn ìdínú tó fi jẹ́ pé ó dáa láti máa kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn tí wọn bá máa rú yẹn tó bá ń gbọ́ àsàlátà jámíà àsàlátà jámíà ẹlòmíì kan ò ní mọ kí ni tí wọ́n ń pè tẹ́ ẹ bá sì á pè run wọn ní sèse pé <laughs> so automatically ó dáa jù kọjá pé irú àwọn ẹ̀kọ́ báyìí kí wọ́n máa ṣe ní everywhere so that yóò fi wà ní yóò fi jẹ́ ti àwọn èèyàn mọ̀ tí irú ìṣẹ̀lẹ̀ bá ti ṣẹlẹ̀ kò ní jẹ́ tuntun mọ́ lọ́dọ̀ àwọn èèyàn náà nam a wà sàlàyé bí ẹ ti ń ké ṣùgbọ́n a ti ṣe àlàyé ní ṣókí ó ní pé imam yóò ṣe takbiratul ihram nígbà tó wá ṣe kábàrà ihram ó ní pé àfọ ka súra wọn ka imam wọn ka súra àti amin fati àti súra tó gùn àwọn kan wọ́n wọ́n ṣe bó tilẹ̀ jẹ́ pé kò sí àdìsí tó sọ pé súrà tá nàbí sàlá sàlá ń kà ní à ń bọ̀ wá sọ̀rọ̀ lórí ìyẹn náà bẹ́ẹ̀ àwọn kan wọ́n wò pé súratul baqara olóka ní súrà alákọ̀ọ́kọ́ súratu alimran olóka ní raka ẹlẹ́ẹ̀kejì súratul maida olóka ní raka ẹlẹ́ẹ̀kẹta súratul anfal olóka ní súrà ẹlẹ́ẹ̀kẹrin raka ẹlẹ́ẹ̀kẹrin so tó bá ka súra alákọ̀ọ́kọ́ tán wọ́n lọ sí rúkú rúkú yẹn wá pẹ́ tí ó fẹ́ tó ìdúró wọn tí wọ́n ṣe nígbà tí wọ́n bá ń ka súra rúkú yẹn yóò pẹ́ tí ó fẹ́ tó ìdúró wọn lẹ́yìn ìgbà bá ṣe rúkú yẹn tó rúkú yẹn náà àfikà yẹn náà ni wọ́n máa repeat òun náà ni wọ́n máa repeat òun náà ni wọ́n máa repeat so nígbà tí wọ́n bá dìde sami Allahu liman hamida wọ́n tún bẹ̀rẹ̀ Fatiha àwọn tún ṣe súra léè tó gùn wọ́n tún wá ṣe rúkú so rúkú ẹlẹ́ẹ̀kejì tán ṣe yẹn náà inú ọpẹ́ kò ní tó pípẹ́ rúkú alákọ̀ọ́kọ́ so nígbà tí wọ́n bá dìde ìgbà yẹn wọ́n á lọ sí sujud naturally bá a ti ń kírun so sujud yẹn náà wọ́n á pẹ́ nínú sujud yẹn wọ́n wá padà wá jókòó ìjókòó yẹn náà ọmọ àpẹ ọmọ àwọn afáàní naturally bá ti jókòó so àwọn kan ní àjókòó ní ìjókòó tó pẹ́ wọ́n tún wá padà lọ sí òrùkú ẹlẹ́ẹ̀kejì àmì sùjúdù ẹlẹ́ẹ̀kejì wọ́n tún pẹ́ nínú sùjúdù yẹn gbà yẹn wọ́n tún wá dìde lọ sí rákà ẹlẹ́ẹ̀kejì wọ́n wá ṣe bí ẹ ṣe ṣe ní rákà alákọ̀ọ́kọ́ yẹn wọ́n ṣe ní rákà ẹlẹ́ẹ̀kejì. but eléyìí ètò ètò wà mashhur ẹni pé ètò famous ni torí pé òun ló wà nínú sahihain Bukhari àti Muslim but àwọn àwọn míì wà bó tilẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ ń bọ̀ wá lórí ẹ̀ but àwọn míì wà tó yẹ pé àwọn rìwáyà míì wà tó yẹ pé òrùkú mẹ́ta òun ni wọ́n sọ pé ànàbìsà sẹ́lẹ̀m sí omi ìwà tó yẹ pé òrùkú mẹ́rin ni ànàbìsà sẹ́lẹ̀m sí eléyìí ló fi hàn pé ìṣẹ̀lẹ̀ yẹn kì í ṣe yọ̀kan ìṣẹ̀lẹ̀ yẹn kì í ṣe ẹ̀kan so ó depend ní pípẹ́ kíkiní yẹn tó àbí irú nature bí kíní yẹn ṣe wá torí pé ìmọ́lẹ̀ yẹn ó máa ń ó máa ń parẹ́ pátápátá tí gbogbo ilé ayé dúdú so omi ìmọ́lẹ̀ yẹn ni ó ni ó dínkù bí ìgbà tí nepa tó. Uh, so báyà ọ á dìpẹ́ lórí irú eh, agbára eh, kùsùf yẹn òní wọn á fi pẹ́ lórí irun torí pé bó bá ti rí bẹ́ẹ̀ náà ni ó ṣe pẹ́ kó tó di pé eh, ìmọ́lẹ̀ yẹn padà wallahu a'lam. من قال بين tó àkọ́kọ́ náà níbi ti sùjúdù bàdí tí imam bá ṣe sùjúdù bá ní bí imam bá ti sálámà ẹ̀yin ó dìde máa complete irun yìí ni lẹ́yìn ìgbà tí ẹ bá ṣe complete irun tán ẹ̀yin ó sì wá ṣe bàdí tiyín ṣùgbọ́n ọ̀rọ̀ pé anabi sàlẹ́m ó lóore ju àwọn anabi ọlọ́run yòókù lọ kì í ṣe àforírò ẹ̀rí wà nínú Qur'an ẹ̀rí sì wà nínú sunna anabi sallallahu alayhi wa sallam ṣùgbọ́n kìí ṣe nǹkan tí kìí ṣe nǹkan tí afwan ẹ dákun ẹ jẹ i'm um, sorry kìí ṣe nǹkan tuntun kí èèyàn ṣe tàwáàbò tí a bá ní nínú àwọn ẹ̀dá tí wọ́n ń ṣe tàwáàbò tànàbí sàlá sàlá ló lé góńgó so débi pé tí anabi sàlá sàlá bá jókòó pẹ̀lú àwọn sàábé rẹ̀ ẹnití ọba mọ̀ wọ́n rí tó bá wà kò ní mata ní anabi sallallahu alayhi wa sallam ó yàtọ̀ sí bá ti wà lónìí gbogbo ẹ̀tẹ̀ wà bò yìí ni ndá anabi wa sọ pé ẹ̀ńtọ́ bá ní mo lóore ju Yunus lọ ó parọ́ eléyẹn kò mí ni pé Yunus lóore ju. anabi sallallahu alayhi wa sallam nọ so anabi sallallahu alayhi wa sallam olólóore ju gbogbo àwọn anabi ọlọ́run lọ pàápàá jùlọ ẹ̀rí tó lágbára jù òun náà ni irú tí ó ṣẹlẹ̀ ní ọjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama so léyìí tó fi hàn pé gbogbo àlùmọ̀ pátá lẹ́yìn àlùmọ̀ anabi sallallahu alayhi wa sallam ni wọ́n wà allahu alayhi wa alayhi wẹ́n àkọ́kọ́ náà kì í ṣe pé báyà kíka ọjọ́ ló ń jẹ́ kí yẹn ó ṣẹlẹ̀ òun náà ní òun nínú ó wà nínú àwọn asbab bet kíka ọjọ́ ó ní pé kí ló ní Tuesday Wednesday ti bẹ̀rẹ̀ báyìí àti wà ní Wednesday báyìí sí torí pé nígbà tí oòrùn ti wọ̀ àná ti lọ Tuesday ti lọ tí a bá rí tabarosu ní ìrọ̀lẹ́ oṣù tuntun tó bá yọ ṣé ó dìgbà tí ilẹ̀ bá má kí ọjọ́ yòó tó lọ oṣù yòó ti lọ ti ẹnu àti bẹ̀rẹ̀ omi immediately so alẹ́ ni máa wá síwájú ọ̀sán. Si bẹ́ẹ̀ náà ló sì wà nù alukur'an al-layl wan-nahar al-layl àwọn kọ̀wọ́ kò ṣèèṣì wáyé pé an-nahar wal-layl ni tẹ́ wà nù al-layl nahar so ní síwájú síwájú ọ̀sán bẹ́ẹ̀ sì ni ọjọ́ ó ní al-layl nahar so tí alẹ́ bá ti lọ ọ̀sán wá nìyẹn ọ̀sán sì bẹ̀rẹ̀ láti àárọ̀ tí oòrùn bá sì ti wọ̀ ọ̀sán ti alẹ́ bẹ̀rẹ̀ nìyẹn so ìdínú tó fi jẹ́ pé alẹ́ ní síwájú síwájú kí adánkíní gan àwa ti mọ láti gbàtà ti wà ń kékeré òru wa lójú àáfàá kan wà tí máa ń tọrọ báárà tó bá dijọ́ alhamis yóò máa káàkiri ipe yóò dẹrẹ ń jùmọ̀ lónìí alẹ́ jimá ẹni ó bá ní àníyàn àti fóun sádàkà kò mú sádàkà wá àwọn àbá ẹyẹ ṣe tí àbá yìí pé òní ni alẹ́ jimá so wọn á ní a ah, ayé jimá ti bẹ̀rẹ̀ ní àti alẹ́ so títí ilẹ̀ ó fi mọ́ alẹ́ jimá ni tí àárọ̀ bá tí àárọ̀ bá dé ọ̀sán jimá nù tóòrùn bá ti wọ̀ jimá ti lọ. الله أعلم نعم إيه Ah, suratul kaf àti sọ pé kò sí àsìkò tí èyàn ò lè ka suratul kaf ṣùgbọ́n a sọ pé ó máa bẹ̀rẹ̀ láti ìgbà tí alfijir bá ti yọ kì í ṣe pé nítorí pé eh, ọjọ́ bẹ̀rẹ̀ torí pé ọ̀sán ni jimá máa bọ́ sí. Si

tí ò tí ò jẹ́ alẹ́ wọ́n sọ táyì fún tó jẹ́ pé ijọ́ kejì rẹ̀ náà la wá bẹ̀rẹ̀ àwọ̀ ìgbọ́n àwa ìlú oṣù ti yé tú pẹ̀lú àlàyé tẹ̀ ṣe pé kí wọ́n bá lóṣù lálẹ́. àfa àkọ́kọ́ ni pé anabisa asálàmù kọ́ wa láti wo tekwim àwọn tí wọ́n sọ pé wọ́n ń rosù lásìkò báyìí anabisa asálàmù kọ́ wa anabisa ntanabisa asalam kọ́ wa ni pé ká wo oṣù ká wo oṣù tá a bá rí ká bẹ̀rẹ̀ àwẹ̀ tá a bá rí oṣù ká bẹ̀rẹ̀ àwẹ̀ èmi ò mọ tí oṣù ti yọ lọ́sàn rí oòrùn ní yọ lọ́sàn oṣù yíyọ lọ́sàn torí pé tí alfajir bá ti yọ tí alfajir bá ti yọ tán tí malẹ̀ bá kò sí nǹkan míì tí ó jáde ju oòrùn lọ in some thirty minutes ẹ ti pé oòrùn ti bẹ̀rẹ̀ sí gbérí so bí oṣù tuntun fi wá tí ó fi wá yọ lọ́sàn-án kò yé mi pẹ́ẹ́pẹ́ kò ṣeé ṣe so àsìkò tá a rọ́ṣù náà ni ìrọ̀lẹ́ nígbà tó oòrùn bá ń wọ̀ nígbà tó oòrùn bá ń wọ̀ ìgbà míì gan ẹ rí i pé oòrùn gan ò tí ì wọ̀ tán ẹ sì rí oṣù lẹ́gbẹ̀ẹ́ títí ẹ̀ so wọn rò pé wọn pa kẹ́ni ni so tekwim a lè lò ṣùgbọ́n èyí tó dáa jù náà ni ẹ̀kọ́ tí anabi sàlá sàlám kọ́ wa torí pé tiwọn náà assumption ni kò sí certainty ń bẹ so wọ́n sọ pé wọ́n ṣe epilepsy ó sì ń ṣẹlẹ̀ yìí máa ní ìyẹn ò jẹ́ ìyẹn ò sọ pé àyà yẹn ò sí mọ́ àyà ni ṣùgbọ́n mímọ̀ rẹ̀ ìyẹn ò mí ni pé kò sí àyà mọ́ alẹ́ àti ọ̀sán ọlọ́run pè ní àyà àyà lọ́lọ́run pè bet ama mọ àsìkò tí òòrùn ọwọ̀ a sì mọ àsìkò tí òòrùn ọyọ èyí ò wá mí ni pé àyà yẹn ti kú òun kò sí àyà mọ́.

tó fi bímọ tọmọ náà dàgbà irú ọmọ owó ilé kí ni ó máa jẹ́ condition wọ̀nyẹn ká sọ pé ó dàgbà tó fẹ́ wọ sùkúl wọ́n máa sọ pé ṣé a máa jẹ́ òkòrò báyìí àwọn méjèèjì àbẹ̀wọ̀ tó ń sọ pé wọ́n kóra àwọn ṣe é létí kí ló yẹ kí ṣẹ̀rí àkọ́kẹ́lẹ̀ wọn láti ṣe ní láti ṣe láti protect ọmọ ọmọ náà àti ilé àti bàbá ẹ̀ ewu ń bẹ fún ọkùnrin tíyàwó ẹ̀ lóyún lé ẹ̀ tó lóun kọ́ lòun lóyún tí ò bá ti ní ẹ̀rí tó hàn nínú àwọn ẹ̀rí kò súnmọ́yàwó yẹn pẹ́ẹ̀pẹ́ bó ti wulẹ̀ ọmọ ó sì lóyún so automatically tí kìí bá ṣe pé àwọn màláìkà náà fẹ́ oyún sí lóòótọ́ a jẹ́ pé tó ṣe zìnà nìyẹn so eléyìí ẹ̀rí ni so bet tí ó bá jẹ́ pé ó ní àsìkò tó náà bá lò tó yẹ pé ẹ lè ṣe tẹ̀míyìz láàrin àsìkò tiẹ̀ àti àsìkò tí wọ́n ń kà yìí pé oyún di oṣù kan báyìí ó du oṣù báyìí ó di oṣù báyìí torí pé àwọn obìnrin a mọ̀ pé èyí tó pọ̀ jù ni kí wọ́n bímọ ní oṣù mẹ́sàn-án bẹ́ẹ̀ wọ́n ń bí mẹ́jọ wọ́n sì ń bí méje kódà gan nínú àwọn àfọ onífíkún wọn tiẹ̀ ní wọ́n lè bí mẹ́fà so automatically àti deny oyún tí kì í bá ṣe pé ẹ̀rí tó lágbára tó bá wà ó léwu so tó bá wà lẹ ṣẹlẹ̀ yìí pé ọmọ yẹn tiẹ̀ ni tó sì deny rẹ̀ ńkọ́ kí ló fẹ́ jẹ́ fọlọ́njọ́ gbẹ̀ndẹ̀ alkiyama bẹ́ẹ̀ sì ni àdìsí tó wá lórí pé èèyàn dìnnà ẹ̀ ọmọ àdìsí tí kódà ọlọ́run bá ń bínú lẹ́yìn tó dìnnà ẹ̀ ọmọ ẹ̀ léyìí tó sì mọ̀ ẹ́ pé ọmọ òun ni so ìdínú irú nǹkan báyìí ó wà very uh, kìíní so tó bá yẹ pé àwọn ṣẹ̀ríà Islam bá wà so wọ́n á lọ sí court wọ́n fọlọ àwọn ntó láti fi mọ̀tàlẹ́ntì accusation ló ti wọ̀ so ń gbà tá accusation yẹn sì ti wọ̀ ń so wọ́n láti wá certainty talenti olóyún nù àmì nínú ṣé ọkọ ló lóyún àbí àtòdé ni ìyàwó ti gbóyún wa so tí ó bá wà certain nù ẹ̀ so tó bá fẹ́ divorce ìyàwó ẹ̀ ó lè divorce ìyàwó ẹ̀ kò sábà ṣe rí àwọn nǹkan àwọn àwọn ìdájọ́ mi wà tó yẹ pé ọlọ́run nìkan ni ni ó dáa àwọn ìdájọ́ kan wà tó yẹ pé ọlọ́run nìkan ló lè dáa torí pé irú ilé bó ṣiṣẹ́ lẹ́ ń sìn ohun tó naturally náà ni pé tí ìyàwó tó bá mọ̀ pé òun ni bàbá ẹ̀ kó fi kó fi tó ọmọ létí pé bàbá rẹ̀ nù bó tilẹ̀ jẹ́ pé ó kọ̀ pé òun kọ́ ló ń lo bí ọ bẹ́ẹ̀ níwájú ọlọ́run ó jẹ́rìí pé pẹ̀lú mo fi ọlọ́run búra pé bàbá rẹ ni so òun náà mọ̀ pé bàbá òun ni bó tilẹ̀ jẹ́ pé ó kọ̀ ipò nǹkan ni bàbá ẹ̀ ó lè fún lóko ẹ̀ hmm. is better òun tiẹ̀ ó láti násábà ọmọ pẹ̀lú bàbá ẹ̀ kò gbọ́dọ̀ násábà ẹ̀ pẹ̀lú ẹlòmíì tó bá ti mọ̀ pé òun ni bàbá ẹ̀ hmm. wallahu alam. wa alaikum salaam. ẹ̀ẹ́dẹ́gbà ẹni tó bímọ ní around eight ta wà wáyé ṣé wẹ́ẹ̀sì lákòókù wẹ́ẹ̀sì ẹni tó bímọ ní àṣùgbọ́ àkùnjẹ́ ìwọ́n tó àwọn gbọ́dọ̀ ni pé àwa ti ká ṣùgbọ́n àti bẹ̀rẹ̀ ọjọ́ kejì. ẹ ó náà ṣe rí àwọn kìíní ìyapa inú wa gẹ́gẹ́ bí àwa ti sọ ń sìn àwọn míì náà tún wà torí àfa Ibn Qayyim ó mú wánú tírà rẹ̀ tuhfatul ah, mawlud ó mú wa àwọn àfáà tí wọ́n sọ wípé ọjọ́ a máa bẹ̀rẹ̀ lẹ́yìn pẹ̀lú ìyọ alfajir àwọn náà wà so ó láìkìlì kọ́ pé irú ètí kọ́kọ́ tí a kọ́kọ́ mọ̀ nìyẹn but ó mú àwọn ẹ̀rí wá nínú Qur'an àti sunnah anabi sàlám léyìí tó fi hàn pé bẹ́ẹ̀ kọ́ ó ní pé alẹ́ àti ọ̀sán òun lọ́jọ́ alẹ́ ló sì síwájú lọ síwájú ọ̀sán lóòótọ́ lóòótọ́ tí ìbá ṣe pé tí ó ti wà nínú ẹ̀mí ìmọ̀ wa nu nǹkan tuntun ni ó so èmi ò rò pé nǹkan kan tó tó tó lágbára ni ẹni ó bá mọ̀ pé òun o tíyàwó òun bá bímọ ní alẹ́ ẹ̀ alẹ́ Tuesday lòun ó pè kò sábúrú nù ẹ̀ kọ́sàtì. so àwọn ẹni tó yẹ pé táwọn ọba ka tiwọn ní ìsìn ó lè jẹ́ pé ọjọ́ mẹ́jọ ni ó fẹ́ bọ́ sí pàápàá jùlọ èyí tó wà nù súnà níbi sàásánà ni pé ẹsọ ọmọ lọ́kọ lọ́jọ́ méje kò sẹ́ni ó pè lọ́jọ́ mẹ́jọ tó a tiẹ̀ wá bẹ̀rẹ̀ tí n bá bímọ mi lọ́sàn lónìí so ìjọ ni kò mọ ìjọ lọjọ méje ó pè ọjọ́ méje ìjọ òde ó pè àbá. <laughs> ṣèjọ monday ìjọ tuesday ni ó tó gbé ah, ah, ebi o mo ní ìjọ méje ìjọ wo ni ó pè àbí màá sọ ọjọ́ monday ni ọmọ ẹ jẹ méje so ìdí nu. No ni mo fi sọ pé kì í ṣe pé òǹkà ọjọ́ gangan ni problem ẹ̀ ó ní pé àwọn kan ti wọ́n ti sọ di ọjọ́ mẹ́jọ so this is why ẹni ó bá bímọ ní Tuesday Tuesday náà ni ó kò mọ ẹni ó bímọ Wednesday Wednesday náà ni ó kò mọ so wọ́n ti sọ ní ọjọ́ mẹ́jọ bí ìgbà tó yẹ pé wọ́n yọ ọjọ́ tí ó bímọ kúò nínú ọjọ́ àwọn náà lè pé ọjọ́ méje làwọn náà ń kà ṣùgbọ́n ọjọ́ tó bímọ wọ́n ti yọ kúò wọn ò sí nù. No ọjọ́ so nísìn tí bá bí mi ní on twenty tí n bá máa kọjọ orí mi on twenty one ní ìbáka <laughs> àbí o so that's the problem bet kì í ṣe nǹkan kan tó lágbára tó tó le kò kódà kò mú wàhálà dání bet n tó dáa jù almutaba'a ìtẹ̀lé ló dáa jù ìdádá lọ bó ti wù ló dáa tó bó ti wulẹ̀ ó jókòó lẹ́yìn ní èèyàn tó ìtẹ̀lé òun òun ló dáa ju ohun tá a dáadáa lọ so níta bá sì tẹ̀lé alátìlẹ́rìí ẹni ó bá lọ́jọ́ mẹ́jọ ni kó mẹ́rìí wá àbẹ́ ẹni ó ní ẹni ó bímọ ní ìsìn Tuesday náà ni ó tún pè kó náà mẹ́rìí wá ntí ó fi sọ pé àkọ́kọ́ ọjọ́ ọ̀sán ni síwájú alẹ́ kó jẹ́ ká rẹ́rìí. والله alam ló wà rí sọ. àfa àmọ́ sọ pé kì í ṣe ń tọ́ àní kì í ṣe nǹkan kan tó le ẹ̀ gbọ́dọ̀ sọ pé kì í ṣe nǹkan kan tó le pẹ́ẹ́pẹ́ẹ́. a ní kì í ṣe nǹkan kan tó le pẹ́ẹ̀pẹ́ẹ̀ bọ́wọ́ ẹ̀ kò sẹ́sẹ̀ kankan fẹ́ ní kankan Allah wa alẹ́ àsìkò oorun ti tó àbá Thank you. tí ó twenty one àwọn láti wá wẹ́rẹ̀ sí ìṣẹ̀ twenty one ṣé twenty thousand bá wọn ní ìyá ohun tá à ń sọ̀rọ̀ ọba ó ní ẹ̀sìn Islam but ohun tẹ́yìn ló ń sìn ó ní Western education ó ní pé wọ́n bá bí ọmọ ó dìgbà tó bá di twelve kí ọjọ́ kejì ọjọ́ ọjọ́ yòó tó lọ kí ni ẹ̀rí kó di twelve tẹ ọjọ́ kejì ó tó lọ torí pé twenty four hours tẹ́ ń kà lọ mú wàhálà dání so wọ́n ka twenty four wọ́n ti pín twelve sí méjì so ìdínú tó fi jẹ́ pé twelve ọ̀sán òun gangan ni ìdajì ọjọ́ so tí twelve alẹ́ bá ti dé ọjọ́ ti lọ nù so bet ní Islam a ní ẹ̀rí kankan fún ìtọ́jú ọmọ báyìí so bẹ̀t kì í wá saburú ni pé torí pé ṣé bí kí ni tó tiẹ̀ wá nù ọjọ́ kásámọ̀ pé ọjọ́ báyìí náà bí mi kí ni tí mo fẹ́ lò ń pa ẹ̀ ṣé bí Yorùbá náà ní ìbànújẹ́ lọ́jọ́ orí àbí ìdí tó fi jẹ́ kódà gan ní ẹ̀sìn Islam ìbànújẹ́ ni èmi tí mo ti hurun funfun bó tilẹ̀ jẹ́ pé ọjọ́ orí mi ò tí ì tó ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ náà mélòó mo ṣe ń ṣe ní àwọn ọdún yìí tí n fi wá dunnú pé nǹkan kan wá wà ní bàbàrà ní ọjọ́ bí ọ̀hún kí ni tí mo ṣe kí ni mo fẹ́ fi hàn fọlọ́run ipe tí mo ṣe nìyí kò sí ó kéré tó pọ̀ kò kí á ní dùn mí nínú tí wàá ní kankan ní ní ṣẹlẹ̀ ní ọjọ́ bíi. kò si sí nǹkan kan nù ẹ̀ agantara wọn náà ni a ah, kuku nípa rẹ̀ tẹ́lẹ̀ ó dìgbà tí àfìgbà western education náà dé làtó mọ̀ kí nin ti tí àwa lè kókó mọ́ ẹnìkan kan ọ̀gbọ́n tí ń jọ́jọ́ bí anabi sallallahu alayhi wasallam sallam ẹnìkan kan tí ń jọ́jọ́ bí wa lè kókó kí ó tó ti pé ewu so kò sí nǹkan kan nínú ẹ̀ ọjọ́ òbí torí pé tí n bá lọ skul wọ́n béèrè ọjọ́ òbí náà ọjọ́ òbí mi báyìí ni tí n bá fẹ́ lọ sí skul gíga wọ́n béèrè ọjọ́ òbí n bá fẹ́ lọ àwọn ibi iṣẹ́ àbí nǹkan kan kò sí ìyọnu gbogbo yẹn èèyàn lè lò bẹ̀t kó wá jẹ́ nǹkan bàbàrà tí wọ́n ní màá máa ṣe birthday kí ni ń jẹ́ birthday tákàmọ́ kọ́ ṣe ànábìsí ni man tashabbaha bi qawmin fọwọ́ mi ní gbogbo ẹnikẹ́ni tí ń bá ń kọ́sẹ̀ àwọn kan ó ti wà nínú wọn náà nù wallahu alam.